107.9 FM. ọpẹ́ ni. ọmọ ń dàgbà bàbá ń sùn sẹ́yìn à ń dúpẹ́ bọ̀ bó wá lójú ọjọ́ wọn ní kùtùkùtù ah. ńlá báwọn gbóhùn àdàbà àbọ́jọ́ bá ti bẹ̀rẹ̀ sí í kan nílòkù tá a gbóhùn ẹ̀yọ́ rí bí ọmọ bá ti hmm. tí bàbá ń sùn sẹ́yìn ìgẹ́tà síbi ìrírí tiẹ̀ làgbà èmi ni ìrírí làgbà ìrírí làgbà etí ò bá ṣẹlẹ̀ sí yàn yìí ò lè màlàyé ẹ̀ ṣe. n wàá ṣàlàyé nǹkan kan fún ọ ṣé bó ti gún mi lábẹ́rẹ́ ọ̀kan wọ́n fún ẹ ní fasolin tí wọ́n máa lò ọmọ pé bí àgbàlagbà àbá bíi tèèyàn kọ́ òní ni mm-hmm. kò ní kọlù àwọn tó ti mú ọlọ́run wò wọ́n sàn ọmọ pé bí àgbàlagbà bí wọ́n bá kú mm. lágbolé tó ti dàgbà dáadáa bí àwọn mm. àgbà bíi one twenty lára àwọn mm, bí ngbà wọn bá ń wẹ̀ ẹ́ mm. ní tuntun lọ́wọ́ mm. yóò máa sọrí kọ́ sọ̀tún gbẹ̀ngàn mm. yóò máa sọrí kọ́ sọ̀sìn gbẹ̀ngàn ọmọ nǹkan ti ń wí òwe nípa òní yóò kàn ọ́ yóò kàn ọ́ bó o ṣe kàn mí náà mọ́gi ẹ̀ ó ṣì ń bọ̀ wá kàn wọ́n náà. sori irú àfiwé yẹn ó ṣàárọ̀ monde. àfiwé ẹlẹ́lọ ni ó wàá rí nǹkan tó dùn mí jù ọmọ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ àjẹfà o. Ah, ah, ah, ó tí wọn máa ń fi rodo ah, tútù àti àlùbọ́sà káì ọ̀pá rodo yẹn sí èèyàn á wá wá ẹ̀kọ́ ẹ̀kọ́ ah. tútù. Oh. aláì ó rí tírénì rẹ <laughs> kì í ṣe tìjọba ṣá o ó lè jẹ tìtọ́ ẹ̀ eh? ẹ̀ tó wá fi ẹ̀kọ́ tó fi gbéyàwó fún mm. láàárọ̀ kùtù háì mm. kó wá rí omi odò oko tó ti sinlẹ̀ ah. tó tutù dáadáa bóyá tàwọn abẹ́ igi àràbà tàbí igi ìrókò. àbí èyí tí wọ́n tiẹ̀ ti bù sínú àmùgán fún ẹ̀ tẹ́lẹ̀. Ah, ah, àwọn àmú oníkòkò ni o iṣẹ́ àmú oníke o ìṣerú àwọn èyí tẹ́ máa ń gbé sí ọ́fíìsì. lóníkẹyẹ iṣẹ́ àmù àwọn oníkòkò gidi tó jẹ́ pé wọ́n wàá ṣe etí ọmọ méjì sí ẹ̀gbẹ́ báyìí etí ọmọ méjì sí wọ́n dọ̀ ọ́fíìsì báyìí ọ̀gá rẹ̀ gan-an. èèyàn mọ̀ fọ́ ọ̀gá létí lọ ni. Ah, kò tiẹ̀ ní ìdàfọ́ ọ̀gá létí akẹ́sọ yìí pé ah, ọ̀gá mo fẹ́ transfer yín lọ sí branch wa tó wà l'Abuja. wẹ̀dàn. òun ni ó ṣàlàyé nǹkan tó bá kó fún un. wẹ̀dàn. Ah, Samuel gbé sàbí ló kọ tèmi bẹ́ẹ̀ pè mí sẹ́rí kíńbùkà hmm. bẹ́ẹ̀ sì dáhùn bẹ́ẹ̀ sì pé ní FFO. bí wọ́n sì pè wọ́n náà níyà lóde olóúnjẹ àwọn náà mọ̀. béèyàn tún wáá wò ṣùṣùn tó ní tì fún. béèyàn bá wá ṣe tán tó wá ní sẹ́ríkì mbúkà ìwọ náà ó wà lára ẹ̀. ó yẹ ẹjẹ́ owó gbára kàṣídà káwọn tọ́ tẹ̀rà lọ sójúwé àwọn òwe ìròyìn gbogbo lóòrọ̀ tòní. bólúwájí ògúnyẹmí lorúkọ tèmi anointed voice of the city wọ́n ní bí ojúmọ́ bá ti mú báyìí tí àgbẹ̀jì tọkọ́tàdá ọdẹ́jì takò tọrun ni olówó tó fẹ́ ló wá gbégbá òwò rẹ̀ torí òṣùpá kọ̀ kò ṣe ìmẹ́lẹ́ mhm. ló mú awẹ́ kan rẹ̀ tó fi la ẹgbẹẹgbẹ̀rún òòlù já ó ń lọ náà nu kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ bí a ti ṣe kọ̀wé àti kòdé o bí ti ń gbóná fẹlifẹli tí ń ooru gógógó ìwé ìròyìn Tribune èyí ló wà lọ́wọ́ tèmi ní àyín Fresh FM ńlá wàyí tá a ti ń kàn sí yín one zero seven dot nine ẹnìkànnì ọ̀hún tó dúró ti pọ́n àwọn ẹgbẹ́ ilé wọn ọba èèyàn ẹ̀kọ́ ọlọ́wọ̀n ọba náà náà ni àdúpẹ́ oyè ẹ̀jẹ̀ àmọ́ lọ gẹ́gẹ́ bá a ti ṣe kọ̀wé ẹ̀ lórọ̀ tòní. ìwé ìròyìn Tribune tó wà lọ́wọ́ tèmi mọ̀ rí nǹkan kọ̀ uh-huh. wọ́n ní tá a bá mọ̀ fi ó bàjẹ́ ó ní bá a ti ṣe o. ìlọ́fà lórí gbàgbọ́sù wàhálà tóun ti rògbòdìyàn tó bẹ́ẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn lọ́jà ṣáṣá hmm? wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí àbẹ̀wò kódà gómìnà ìpínlẹ̀ Ondo òun náà tẹ̀lé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé àlàáfíà ọ gbọ́dọ̀ jọba hmm. àmọ́ síbàjò ó sọ̀rọ̀ igbákejì ààrẹ ilẹ̀ nàìjíríà ni wọ́n ní ọ̀rọ̀ wàhálà tó ń sí lọ́bọ̀lọ́bọ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ ó mọ̀ jẹ́ ti ó yẹ kí ìjọba kó tètè gbé ìgbésẹ̀ pápápá hmm. táwọn ò sì ní sùn táwọn ò ní wo àti wípé àwọn karambà ní ọ̀daràn tí wọ́n fẹ́ mọ́ fín ìpínlẹ̀ ọ̀yọ́ lápè ìkòkò ò ní gbọ́mi kó gbẹ̀yìn kó tún gba ṣọṣọ nú ẹ̀ ọ̀ṣínbàjò sọ ọ́ ìwé ìròyìn tribune oríkọ́ ló rọ tòní. mákindé akérèdọ́lù àwọn méjèèjì jọ pàdé pọ̀ lórí rògbòdìyàn wàhálà ìyàsọ́ tó bẹ́lẹ̀ pì bí ó di ẹ̀yìn ságbègbè hmm. ibùdó ìtajà ti ṣáṣá ńlẹ̀ ìbàdàn tí solúlu ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́hùn-ún ọ̀rọ̀ wa rẹ̀ o àti gun tọ̀tún àti gun tòsìn ẹ jèbùrẹ́ awo olùgbẹ́bẹ̀ torí wọ́n ní bá a bá ráyè wọ̀ ọ̀bàdàn ẹnìkan kì í pèrè ẹni ní mọ̀lẹ́bí gáà hmm. kí n ran ahó lẹ́lẹ̀ sinmi àmọ́ lẹ́bàá òkè kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ kan náà tún jábọ́ lulẹ̀ ẹ wá wo kò gbákùngbé ọ̀rọ̀ tí ń jábọ́ tí wọ́n sì ń gbá àwọn adarí wa ní bàtà ọ̀rọ̀ burúkú ọ̀hánẹsẹ sọ̀rọ̀ pandef wí afẹ́nifẹ́re gan náà sọ tiẹ̀ wọ́n ní hmm. ẹ̀yin tẹ́ ẹ wà lákàtà ọ̀rọ̀ ètò ààbò ẹ sì sọ yángbọn yàngbọn yàgbàyàgbà ọ̀rọ̀ dálẹ̀ lọ́rọ̀ tá a gbọ́dọ̀ máa fetí gbọ́n gbòòrò ayé hmm. bàbá ń dédè ìwọ sọ yìí tán lẹ́nu ẹ. Hmm lélẹ́yìí tí ń jáde yìí pé àwọn fúlàní darandaran wọn kì í gbébọn rìn ọba má ṣe wọ ló sọrú ọ̀rọ̀ yìí jáde ara wọn àwòrán táwọn kan nù yín náà sì ti sọ pé wọ́n ń lò fún self defence ni hmm. ak forty seven self defence náà tún ni ìwọ́ wa bọ́ síta wá ní kò sí fúlàní darandaran kankan tí ń gbébọn rìn bẹ̀rù ọlọ́run o lákùnláyà ọ̀rọ̀ yẹn deep gan ojú ewé kejì ìwé ìròyìn the punch ńlá ti fún yín lẹ́kùnrẹ́rẹ́ à ń bọ̀ o àtìdí. tó ẹ jẹ́ a lọ sójú ewé kẹrin ìwé ìròyìn Tribune ló rọ tòní kókó bẹ́ẹ̀ ẹ náà ní pé àwa ò ní káwọ́ gbéra ká mọ wòran kí àwọn karambà ní bàṣẹ̀jẹ́ obì tí so lẹ́rùn kan ó sì dábarú orílẹ̀-èdè nàìjíríà mọ́ wa lọ́wọ́ alákòóso fẹ́tù ààbò ẹ ló sọ̀rọ̀ yán ọ̀rọ̀ nínú ìwé ìròyìn Tribune ló rọ tòní àmọ́ ọ̀rọ̀ tó yàtọ̀ sí ọ̀rọ̀ ètò ààbò àmọ́ tó kan gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀n torí gbọ̀ngbọ̀n ní kan lọ́rọ̀ èè o wọ́n ní àlékún owó epo bẹtiró nílẹ̀ nàìjíríà ó mọ̀ ṣeéṣe kó tún ṣokùnfà kò bá ọ lé ẹgbẹ́ òṣèlú pdp ló jáwé àkìwọ́wọ́ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà wípé òṣàbò bá lè gbèmí ọ̀wá ṣe mí bó ti bá mi ẹ mọ́ pa wá ilẹ̀ nàìjíríà ń gbóná janjan lọ́wọ́ tá a wà yìí àlékún owó epo yẹ wá o ẹgbẹ́ òṣèlú pdp sọ̀rọ̀ ẹ gbọ́ láàrin gbùngbùn lóòrọ̀ tòní. tọ́ ọ̀rọ̀ yìí covid nineteen o covid nineteen tá à ń bá kí n lẹ̀ wa nàìjíríà kòró mm. wọn ni kòró sì ń dá àwọn èèyàn gbálẹ̀ lọ o àwọn èèyàn tó ti gbẹ̀mí wọn ń lẹ̀ wa nàìjíríà dín díẹ̀ lẹ́gbẹ̀rún méjì báyìí kò tán bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀sàlẹ̀ àwọn òròyìn kan wà ń bẹ̀ wọ́n ní kọ́ńbọ́ọ̀kì ìṣẹ̀lẹ̀ míì tún bọ́ lulẹ̀ lẹ́ka àìlétò ààbò tó gún mọ́ hmm. àwọn afurasí kan tí wọ́n ní fúlàní ni wọ́n tó yẹ wọ́n máa daran ṣùgbọ́n tí wọ́n ń daran tí wọ́n fi ọ̀ràn dandan tí wọ́n fi kún un londo nípínlẹ̀ ogun wa kan náà nìyí hmm. wọ́n kọlu àwọn èèyàn wọ́n sì gba ẹ̀mí àwọn èèyàn bíi mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ lára àwọn àgbẹ̀ ni wọ́n pa nípa àfọnáfọnṣo hmm. ìyún bá àwọn awo gédéǹgbé tọ̀ lórí ti ọ̀rọ̀ ìdáranjẹ ìdáranjẹ àwọn aṣòfin kan lẹ̀ wa Nàìjíríà wọ́n mà ní wọ́n ti ń ṣe àtìlẹ́yìn fún àwọn kan láti lè rí dájú ṣáká pé ọ̀rọ̀ à ń dáran jẹ́ ń ta gbangba wálé àwọn kó dohun àfìsẹ́yìn tẹ́gun alárẹ́fiṣẹ́ pé àgbọ̀dọ̀ hmm. gbọ́n mọ́ nígboro ayé wọ́n láwọn arìnrìn-àjò kan náà bá tún lọ ní ìpínlẹ̀ niger wàláwòlò wàláwòlò ńgbà àwọn òdebì kan ń làwọn ajínigbé kan bá lọ mọdí ojú ọ̀nà bí wọ́n sì ṣe palẹ̀ àwọn arìnrìn bíi méjìdínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ mọ́nu iléeṣẹ́ ọlọ́pàá wọn ni wọn ò tí ì jẹ́ káyé ó gbọ̀n kankan lórí ẹ̀ hmm. báàbù ibi táwọn èèyàn náà wà á lè sọ àwọn tó jí wọn gbé wọn ò mọ̀ kókó ibi tí wọ́n wà àti ẹ̀ lè ròyìn débi tí a mọ̀ bóyá àyè ni tàbáàyè ni wọ́n tún wà ọ̀rọ̀ ọ̀hún dìpọ̀ gan ojú ewé kínní sí ìkeje ìwé ìròyìn ti the punch ńbẹ mo ti ṣàjọ tó nínú ìwé ìròyìn Tribune ó tún fi ìròyìn tó farapẹ́ ètò kàyímúlẹ̀ o ní ojú ewé ọgbọ̀n hmm. wọ́n ní àwọn agbébọn wọ́n mọ̀ tún ṣọṣẹ́ èrò ọkọ̀ méjìdínlógún ni wọ́n jí gbé o ní ìpínlẹ̀ Niger wọ́n ní ilé iṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ lílọ bíbọ̀ ọkọ̀ kan ní ìpínlẹ̀ Niger náà fìdí ẹ̀ múlẹ̀ pé tọ́ ọ́ ẹ̀yìn kọ́lọ́hún ọba kó ṣàánú fún wa àmọ́ tó ń tẹnu ẹ̀ ni wọ́n pé àwọn òṣìṣẹ́ ológun lẹ́wà nàìjíríà wọ́n mọ̀ gbójú agan sí àwọn afurasí ikọ̀ boko haram tó sì jẹ́ pé wọ́n gbẹ̀mí ọ̀kan lára àwọn tó jẹ́ olórí ikọ̀ boko haram ní ìpínlẹ̀ borno ń dá dúró níròyìn àwò gédéńgbé ṣòwárí ìròyìn kan tó kà lẹ́ẹ̀kan tó dá lórí gómìnà ìpínlẹ̀ bauchi wọ́n ní gómìnà ìpínlẹ̀ bauchi náà ti wá sọ̀rọ̀ tó rójú ìwé kejì ìwé ìròyìn tribune tó jáde lóòrọ̀ tòní ló wà gómìnà ìpínlẹ̀ bauchi sọ̀rọ̀ wípé ẹ̀ mọ̀ wò ni ẹni tí à ń torí ẹ̀ jàre à ń torí ọ̀jájà ọ̀já níta níjà lẹ́kùlé òun mẹ́bí kàlàáfíà ó lè jọba kí òpin lè dé báyìí kọlu àwọn fúlàní darandaran náà la ṣe sọ̀rọ̀ tá a sọ kí àlàáfíà ó lè jọba ni èmi ò ní kógun ó ṣẹlẹ̀ o kógun ó mí kógun ó sì sinmi ìlàrèrè jẹ nílẹ̀ nàìjíríà gómìnà pínlẹ̀ bauchi ń ló tàkùtù ọ̀rọ̀ nínú ìwé ìròyìn tribune lóòrọ̀ tòní. tọ́ àwọn òròyìn kan náà tún rèé tó ṣe bẹ́ẹ̀ kọ́ sísọ tí ẹ lè láǹfààní àti gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ tìyún lọ́wọ́ ọ̀sán ẹja rè ní pápápá fún yín hmm. ọkọ̀ epo táǹkà kan rèé o tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ìjàmbá ṣẹlẹ̀ sí lágbègbè ògbèrè tá a bá ń lọ sọ́nà ìjẹ̀bú òde síbì ní lójú ọ̀nà márosẹ̀ ẹ̀bẹ̀ ńgbà ó da epo pẹntiróòlù lẹ̀ hmm. gùdùgùdù rún ilẹ̀ fìí kódà àwọn dúkìá tó bàjẹ́ ń bẹ̀ tòun ti bí gbogbo nǹkan ṣe jóná ẹ rò pé bóyá ẹgbẹ́ kan ayé ń parẹ́ ni. kàbíyèsí. alága wọ́ọ̀dù apc kan náà tún rèé wọ́n ló ń lọ fún íńtáfíù ní o láti rìnrìn àjò lọ sí ilẹ̀ òkèèrè àmọ́ ó kún wákàtí bíi mélòó kan sí àsìkò ìgbà tí wọ́n lọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ fún yín kí ló fẹ́ lọ ṣe o nílẹ̀ hmm. òkèèrè wọ́n mà fi ṣàwátì wọn ò rí mọ́ hmm. kì í tún ṣèyún nìkan o àwọn kan rèé tí wọ́n tọ́ka pé OPC ni wọ́n àwọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n mà ti kó wọn ní pápá ìyáká wọ́n ní wọ́n ki arákùnrin kan mọ́lẹ̀ wọ́n sì gún tó fi gbé ẹ̀mí mì bẹ́ẹ̀ ẹni tó ń kọ́ṣẹ́ lábẹ́ arábìnrin kan náà wọ́n ní ó ṣe ọ̀gá rẹ̀ ní o hmm. ọ̀gá rẹ̀ sì wò ó pé ìdájọ́ wa lòun lè ṣe fún tó lè kọ́ sísọ táyé ó fi mọ òun ọba mu ásíìdì ó fi wẹ̀ ẹ́ eh, eh, eh, ọ̀rọ̀ ń dínkù ìwé ìròyìn ti the punch ń lóko sí ojú ewé kẹrin hmm. àti karùn-ún rẹ̀ kọ́lọ̀ ń ṣàánú wa o. tọ́ bọ́bá dọkọ̀ sísọ ẹ gbọ́ àwọn kókó eléyìí ti ọ̀làgbàrà pọ̀ yìí àmọ́ ká fi ẹsẹ̀ kan dókè lọ́hùn ká polówó ọjà ń bẹ̀ mọ̀ pọ́mọ alájẹ́ làwà á tajà pẹ̀lú ìdùnnú nìyí láti iléeṣẹ́ flysafe global consult limited fún gbogbo ẹ̀yin tẹ́ ti forúkọ sílẹ̀ nínú ètò ìgbélùṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ìgbàlódé ní Dubai torí pé ìwé ìdánilójú àgbà ọ̀ṣiṣẹ́ ìyún offer of employment ti jáde lẹ́yìn àtẹ̀jíṣẹ́ tí gbogbo yín gbà láti Dubai wàyí o ìforúkọsílẹ̀ ti bẹ̀rẹ̀ láti Monday ọjọ́ kejìdínlógún oṣù kẹ́ni ọdún tá a wà yìí fún ìṣí tó gbẹ̀yìn nínú ètò ìgbanisíṣẹ́ gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ aláàbò ìgbàlódé ní Dubai ló fi yìí náà ò yára kankan torí pààyè pé péréte ló kù lẹ̀ ẹ sì má gbàgbé pé kò sí àsansílẹ̀ owó tí fisa yóò fi jáde bẹ́ẹ̀ sì rèé ilégbèé ọ̀fẹ́ ọkọ̀ ọ̀fẹ́ àtètò ìlera ọ̀fẹ́ ní gbogbo olùkópa ó jàǹfààní láti kópa wá gba fọ́ọ̀mù pẹ̀lú five thousand naira iléeṣẹ́ flysafe tó wà ní fifty five òpópónà liberty ládojúkọ lànà house off road ìbàdàn àtẹ̀káwá tó wà ní ladeko shopping complex ládojúkọ redeem church àkúrẹ́ ẹ sì lè wá gba fọ́ọ̀mù yín ní fresh fm abẹ́òkúta zero nine zero six eight one two five five zero zero fly safe ẹni ṣò ní dubai. Revolution Plus property tún ti dé o ọwọ́ eléyìí kì í yàtọ̀ Revolution Plus Valentine promo tó bá fẹ́ ra lẹ̀. bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní sí ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù february tí ṣoṣo olólùfẹ́ ní àǹfààní wà fún yín láti san àsánlẹ̀ ìdá mẹ́rìnlá owó ilẹ̀ yín fún àwọn ilẹ̀ wọn tó wà ní èkó abẹ́òkúta chimawa ìbàdàn àti ìlú àbújá tí ó sì tún máa jẹ̀bọ oríṣiríṣi bí àsánlò owó yín bá tó hundred thousand naira sí three million naira àǹfààní wà fún yín láti gba ẹ̀bùn ìfẹ́ lóṣù ìfẹ́ shopping voucher fún olólùfẹ́ power station fún olólùfẹ́ méjì dinner for two tàbí ìgbádùn kẹlẹlẹ ní ilé ìtura tó gbéra tán fún olólùfẹ́ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìwọ three oh eight one one two eight three five fún mẹ́rin oh eight one one two eight six five fún mẹ́rin ẹ sì lè kàn sí wọn ní www.revolutionplusproperty.com revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mu. gbogbo ẹ̀yin ìyáwó lílo abẹ́ o tó fi mọ́ gbogbo ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ìdí ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àgbékalẹ̀ world health organization fún right to sight èyí ló mú àjọ benjamin franklin foundation gbé ètò ọ̀sẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò ojú kalẹ̀ ká fún gbogbo ẹni tó bá ní ìṣòro tàbí ìpèníjà pàápàá jùlọ fún gbogbo olùgbé ìlú abẹ́òkúta àti ẹgbẹ̀gbẹ̀ rẹ̀ ìtọ́jú ojú àti àyẹ̀wò náà ti bẹ̀rẹ̀ báyìí o ẹ darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú yìí pẹ̀lú five hundred naira péré owó káàdì lásìkò ètò àyẹ̀wò ojú yìí ọ̀fẹ́ làyẹ̀wò reading glasses ó wà ńlẹ̀ rẹpẹtẹ fún gbogb gbogbo àwọn tó bá nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. gbogbo ẹ̀yin tó bá ti ní káàdì Benjamin Franklin lọ́wọ́ tẹ́lẹ̀ ẹ máa mú un bọ̀ fún ìtẹ̀síwájú nípa ìtọ́jú ọdún yín o. àwọn oògùn òyìnbó fún ìtọ́jú ọdún ti wà nílẹ̀ lọ́wọ́ tí kò gúnpá ó yá ẹ máa bọ̀ ní iṣẹ́ olúwa hospital lẹ́gbẹ̀ẹ́ first bank láfẹ̀wá Abẹ́òkúta fún ẹ̀kúrẹ́rẹ́ àlàyé ẹ pé zero seven zero six one nine one three three seven five zero seven zero six one nine one three three seven five olùkéde Benjamin Franklin Eye Foundation. Fresh one note oh seven point nine FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ẹ káàbọ̀ padà látọjú ọjà. òhòhò hmm. ẹjẹ́ àtẹnubọ̀ròyìn lákọ̀tún. bẹ́ẹ̀ni. ohun tẹ́ ẹ mọ̀ ọ́ jẹ àti gbé e dé. kẹ̀búyẹ̀rì ohun tí àwa náà wá mọ̀ ọ́ ṣe wọ́n ti tì í síwájú wa hmm. níbi tí àǹfààní tó gàgàrà wá fìkàlẹ̀ rẹ̀ sí iná làwà yìí bẹ́ẹ̀ni fresh náà pàpà bí o bẹ́ẹ̀ni òkè sáré ńlá wà nílùú Abẹ́òkúta ẹ wá gbọ́ ẹ já bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ti ètò ààbò wọlé wọ̀de wípé ìwọ ọmọ onílùú ni ìwọ àrènìyàn wọ́n ní bí wọ́n ṣe ń ṣe ètò bí àwọn èèyàn ṣe ń wọlé bí wọ́n ṣe ń wòde lórílẹ̀‐èdè yìí Nigeria Immigration Service lọ́jọ́ ìsinmi Sunday wọ́n sọ̀rọ̀ wọ́n ní hmm, àtàǹbàkúbàkú àlà ẹ tún ti bẹ̀rẹ̀ sí fọ́pọ̀ mọ́yọ̀ ẹ ti bẹ̀rẹ̀ sí kó ìgbọ̀nsẹ̀ ẹran dà sí tẹ́sí ẹ ti ń kó tẹ́sí dà sí tẹ́ran ẹ yé sorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ ṣe ń fi ẹ̀sùn kan àwọn àràbátan Fúlàní darandaran kan yí pé wọ́n rìn tìbọntìbọn irọ́ ni. Hmm alukoro àjọ Nigerian Immigration Service Sunday James ń ló sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan fún un ní olúluwa ìlú àbújá ló sọdún ẹ̀ pé àà ah, ah, ah, pẹ̀lú bí ètò ààbò bó ṣe dé dandan tó lórílẹ̀‐èdè wa nàìjíríà tó jẹ́ pé amọ̀ye àwọn tí ń wọlé amọ̀ye àwọn tí ń jáde béèyàn ó bá wọlé sórílẹ̀‐èdè wa nàìjíríà bí ó bá ní pálí tó tó àníjí ó wọlé hmm. nàìjíríà ti kú òǹtà náà ṣẹ́ ń hmm, hmm, wọ́n ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe wá bẹ̀rẹ̀ sí gbé àwọn àgbépọ́n kan àwọn kan o wọ́n ń gbọ̀nà yìí wo orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n wá ń di ohun ìjà mọ́ra bíi ak forty seven kankan mọ́ra tọ̀tún tòsìn wọ́n ní irọ́ ní jẹ bẹ́ẹ̀ wọ́n ní láti ọdún twenty nineteen oṣù kọkànlá ẹ̀ ńlá wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé àwọn ètò kan jáde tó jẹ́ pé lẹ́nu lórobóde orílẹ̀-èdè wa nàìjíríà kódà bó o bẹ́ẹ̀ so pistol lásán mọ́ra àá ti mú ọ àá ti rí ọ àníjẹ́ ọ wọlé ó ní a sì ń ṣiṣẹ́ takuntakun pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù náà bíi custom nǹkan kan báńbáhùn ó ní èé wá ṣe o tó wá jẹ́ pé ẹ fẹ́ pa ajá torí rẹ̀ lẹ́ṣẹ̀ fún un lówó kọ burúkú ipe ọ̀dọ́ wa kò dè tó bó ṣe yẹ àwọn tó wá jẹ́ kanajágbọ̀n ẹ̀dá kan tó jẹ́ fúlàní darandaran kan tí àwọn ń dáràn wọ́n ń wọlé wọ́n ń kóbọn wọlé wọ́n ń lòbọn tìyín tọ̀tún àwọn pápákọ̀ òfurufú wa àwọn ọ̀wà kò tọ́ ó ń ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n tọ́ka ti pápákọ̀ òfurufú ti muritala muhammed international airport tó ń bẹ níkẹjà wọ́n mẹ́nuba ti nnamdi azikiwe international airport ń bẹ làbújá àti malam aminu kano international airport tí ń bẹ ń kánò wọ́n ní àwọn ọkọ̀ aláàbò tó wà lọ́tún lọ́sìn bẹ́ẹ̀ wọ́n ò lè fààyè sílẹ̀ fáwọn ọ̀nà dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ kan kí wọ́n wá fẹ́ bomi àlàáfíà ló jẹ́ ń bẹ̀ wọ́n ní a sì fọwọ́ lẹ́rán à ń wò ṣe ọ̀rọ̀ tí sunday james sọ yìí ọ̀rọ̀ gbà ń lọ sọ sí gbòòrò ayé yìí ńgbà tẹ́ni tí ó kọ́ fún lẹ́sìn gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu àkẹ́tì ńlọ́kọ́ sọ̀rọ̀ ó ní ah, ah, ah, àwọn wo ló wà nídìí ìṣẹ̀lẹ̀ à ń jínigbé àwọn wo ló wà nídìí ìṣẹ̀lẹ̀ à ń pani nípa àfúnáfọ́nṣu ó ní tẹ́ ẹ wá bẹ̀rẹ̀ sí í gbé àgbépọ́nú òròyìn rọ́ lásán lásán tẹ́ ẹ ń tì í sí gbòòrò ayé èrí ńlá lélẹ́yìí o kò ṣeé jẹ o àfi tẹ́ ẹ bá fi oko fẹ́ràn mọ́ ó tún tẹ̀síwájú Christian Association of Nigeria CAN ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ńlẹ̀ wa Nàìjíríà nu àwọn náà sọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ àgbà torí sí ìlọsíwájú ilẹ̀ kóòtù òjire Yorùbá Socio Political Group wọ́n sọ̀rọ̀ Afẹ́nifẹ́re Pan Niger Delta Forum wọ́n sọ̀rọ̀ Ọ̀hánẹsẹ̀ Ndigbo àwọn náà sọ̀rọ̀ wọ́n ní iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ dídẹ́ ojúlówó ọmọ onílùú mọ̀bọ́n ṣe ń wọlé wòde Nigerian Immigration Service irọ́ ńlẹ̀múlẹ̀ fáwọn lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní bí ọ̀bá ṣe pẹ́ jáwáyà náà lé àwọn lórí àwọn ti tẹ wáyà náà mọ́lẹ̀ lọ́dọ̀ inú ni wọ́n ní ẹ̀ṣá ti finá gbé àwọn wọ́n ní àkọ́kọ́ ẹ wo àwọn kan jẹ́gbọ́n olè kan tó jẹ́ pé darandaran náà ni wọ́n tí wọ́n sì ń dá wàhálà lẹ̀ ẹ wo ti ìpínlẹ̀ Bauchi nígbà tí Malam Muhammed tí ó sọ̀rọ̀ wọ́n ní Bala Muhammed ó sọ̀rọ̀ ń jọ́sí ó láwọn tó ń kó AK forty seven rìn yún gómìnà ìpínlẹ̀ Bauchi ni o ó ní self defence ni hmm. ó ní ẹ wá wo yàtọ̀ láàrin méjèèjì ìwọ sọ pé wọn ò kó irú rẹ̀ wọlé ó ní òun sì dé òun sì ṣe àlàyé pé ak forty seven tí wọ́n ń gbé rìn fún self defence ni wọ́n ní nínú self defence tí wọ́n ń gbé kiri yìí àti tí wọ́n sì ní ak forty seven ni wọ́n fi ṣe self defence àti wọ́ tó ń gbé àgbépọ̀nù ròyìn rọ́ lásán káàkiri òfegè yí pé n ò wọlé ha ẹ̀ẹ́dẹ̀jẹ́ abẹ̀rù ọlọ́run àwọn èèyàn pọ̀ tí wọ́n sọ̀rọ̀ ńbẹ́ o wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ títí wọ́n sọ ti ìpínlẹ̀ Adamawa wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ títí wọ́n sọ ti ìpínlẹ̀ Bauchi náà wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ títí wọ́n sọ ti ìpínlẹ̀ Benue wọ́n sọ̀rọ̀ sọ̀rọ̀ títí wọ́n sọ ti ìpínlẹ̀ Ondo wọ́n sọ ti ìpínlẹ̀ Ògùn wọ́n sọ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní ah, Nigeria Immigration Service Nigeria ẹ múlẹ̀ fún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n àwọn ò ní gbà lọ́wọ́ yín ẹ lọ sí ojú ewé kejì ìwé ìròyìn ti The Punch tó jáde lóòrọ̀ tòní ẹ̀bẹ̀kúnrẹ́rẹ́ tó lójú ewé kejì ìwé ìròyìn Tribune lèmi náà mọ̀ gún wá sí tí àwọn ìròyìn sì ń ṣe kàmíkàmí o kí n wá kọ́kọ́ fèsì padà sí ìròyìn tó kà lẹ́ẹ̀kan lórí ti gómìnà ìpínlẹ̀ Bauchi gómìnà ìpínlẹ̀ Bauchi sọ̀rọ̀ wípé àṣìtúmọ̀ lásánlàsàn ẹni gbogbo ọ̀rọ̀ tẹ́ ń gbé kì bẹ́ẹ̀ mi ṣe sọ̀rọ̀ kọ́ lẹ ṣe bá mi túmọ̀ ẹ̀ àwa ò mọ̀ fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ nílẹ̀ nàìjíríà ń la fi wí ń ta wí. à ń torí ọ̀já àjà ọ̀já níta níjà lẹ́kùn lé òun lọ̀rọ̀ tó mọ̀ tẹnu gómìnà ìpínlẹ̀ bótíbódè àmọ́ gómìnà tún wá tẹnumọ́ wípé àwọn kanranjẹ́gbẹ́ kan ni ẹ kàn án nípa fún àwọn darandaran kí wọ́n máa gbé ìbọn rìn wọ́n wá ní dáàbòbò ara wọn bí àá self defence ni wọ́n ní ọ̀rọ̀ kan tí gómìnà ìpínlẹ̀ Bauchi sọ ẹni ló ti ṣokùnfà bí gbogbo àwọn èèyàn ti ṣe ń sọ onírúurú ọ̀rọ̀ nílẹ̀ Nàìjíríà tí wọ́n sì ń takú ọ̀rọ̀ tó tẹnu gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed Bode àmọ́ gómìnà ìpínlẹ̀ Bauchi ti wá ní ẹ̀yìn èèyàn tó ni mo mọ̀ sọ èmi ò sọ pé tó tò tó nǹkan sọ náà ni wípé kí àlàáfíà kó lè jọba àti wípé kí wàhálà tó ń ti lọ́bọ̀lọ́bọ̀ kó lè jọ́rọ̀dò lọ́rẹ̀ èémú mi nílẹ̀ nàìjíríà ńlá fi sọ ń tá a sọ àmọ́ bí àwọn èèyàn ṣe gbé ọ̀rọ̀ ọ̀hún ní ìbú tó sì jẹ́ lóòró ilé mi sọ iná ló kù yín o tọkọ lọ́hùn ẹ̀yìn nu ni gómìnà pínlẹ̀ bauchi sọ mo kú ọ̀nbẹ́ fẹ́rẹ́fẹ́ tí mo rékà fún yẹn gba báláǹsì ẹ̀ lójú ìwé kejì ìwé ìròyìn tribune ó yẹ ẹ̀jẹ̀ lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ ìlú ìbàdàn gangan tí ṣe olú ìlú ìpínlẹ̀ ọ̀yọ́ ni. wọ́n ní wàhálà tòun ti lọ́bọ̀lọ́bọ̀ tó mọ̀ bẹ́ẹ̀lẹ̀ lọ́sẹ̀ tó kọjá nǹkan ṣe o àmọ́ gómìnà ìpínlẹ̀ ondo akérèdọ́lù àti gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúwaṣèyí abiodun makinde wọ́n ní ọ̀rọ̀ téèyàn ò bá fẹ́ kó di wàhálà èèyàn gbọ́dọ̀ pariwo lórí ẹ̀ àlàáfíà sì gbọ́dọ̀ jọba ò wọ́n nítorí ẹ̀ ni àwọn gómìnà méjèèjì fi gbé ìgbésẹ̀ àlàáfíà wọn lọ́rẹ̀ ṣe ìpàdé pẹ̀lú àwọn ẹ̀yà yorùbá àti àwọn olórí tó jẹ́ ẹ̀yà haúsá nílùú ìbàdàn níbi tí wàhálà ti bẹ́lẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yín rẹ̀ ò ní ràbájì gan tọ́ wọ́n ní àwọn kan tó jẹ́ karanjẹ́gbọ́n tó pera wọn lọ́mọ ìṣọ̀ta àwọn òfin wọn lápè tó sì jẹ́ pé wọ́n jò làǹbà níwájú òfin gómìnà mákindé ó fọwọ́ ọ̀rọ̀ sọ̀yà lóòrọ̀ tòní gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ olúwaṣèyí abíọ́dún makinde àti gómìnà rotimi akeredolu ti ìpínlẹ̀ ondo lánàá ti ṣe ọjọ́ àìkú sunday ni wọ́n mọ̀ ṣe àbẹ̀wò sí agbègbè ṣáṣà nílẹ̀ ìbàdàn nígbà tí gómìnà mákindé wá jáwé àkìwọ́wọ́ hàn wípé ẹ̀yin tẹ́ ẹ pera yín ní àfúrásì ọ̀daràn tẹ́ ń pera yín ní ọmọ ìṣọ́ta àfihàn lápẹ́ bí ìgbà tí èèyàn bá ń fín òkété nínú ìsàní tó sì jẹ́ pé làǹbà báyìí ó di dandan kẹjọ níwájú òfin gómìnà mákindé bu ẹnu àtẹ́ lu ìpani nípakúpa tòun ti bíba dúkìá jẹ́ o eléyìí tó wáyé ní agbègbè ṣáṣá nílẹ̀ ìbàdàn tó sì wá fi ìdí ẹ̀ múlẹ̀ wípé ó ti di dandan kí àlàáfíà ò wá jọba báyìí o nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn gómìnà gúúsù ìwọ̀ oòrùn akérèdọ́lù rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo yorùbá àti haúsá wípé ẹ dẹ́kun lájọ jẹ́ ẹ jẹ́ ní ìbágbé àlàáfíà kí àlàáfíà ó sì jọba láàrin wa ẹ̀mí láti ọdún tó ti pẹ́ ńlá ti jọ ń gbé pọ̀ tí gbogbo nǹkan sì ń lọ ní rẹ̀rẹ̀ mú tí wàhálà ò ṣẹlẹ̀ kò bà ò lé ò bẹ́ẹ̀lẹ̀ ó ní kí ló wá dé o tó fi jí àkókò yìí ní gbogbo nǹkan wá dojúrú bí ẹsẹ̀ aránṣọ ẹ̀yin aránṣẹ mọ̀mọ̀ bínú àtọrọ gáfárà o wọ́n ní gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí kò dùn mọ́ ìjọba kankan nínú wọ́n ní ìpèníjà ńlá gan ni tó sì yẹ kí orílẹ̀-èdè nàìjíríà kó kojú ẹ̀ pẹ̀lú ìfẹ́ ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀yọ́ pé ẹ dákun ẹ jẹ́ gbà láàfíà láàyè ẹ jẹ́ fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ láǹfààní láti lè jẹ́ kí gbogbo nǹkan lọ bí a ti ṣe kọ̀wé ẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ oníwò ìdí tí òun fi wẹ́rẹ̀ o èyàn gómìnà akérèdọ́lù ló ń fi ìdí ẹ̀ múlẹ̀ láti jẹ́ kí àlàáfíà jọba onílórúkọ gómìnà ìpínlẹ̀ èkìtì lórúkọ gómìnà ìpínlẹ̀ èkó àti ìpínlẹ̀ ọ̀ṣun tó ti ìpínlẹ̀ ògùn à ń bẹ̀ yín ni o ẹ̀yin èèyàn wa tínú ń bí ẹ dákun ẹ gba àlàáfíà láàyè ńbẹ́ mọ̀ wípé ìpínlẹ̀ ọ̀yọ́ kọ́ ni wàhálà tó ń ti lọ́bọ̀lọ́bọ̀ yìí ti ń bẹ́ẹ̀lẹ̀ nìkan ó ní ó ń ṣẹlẹ̀ láwọn ìpínlẹ̀ tó kù náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí alága àwọn gómìnà ẹ dákun o ẹ jẹ́ àgbà àlàáfíà láàyè à ń bẹ̀ yín lákòókò tá a wà yìí ni àmọ́ ń gbà tí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tí ó gbé ọ̀rọ̀ kalẹ̀ gómìnà mákindé ní ó mọ̀ ṣe ni láàánú o wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ṣáṣá yìí ó lè wáyé ó ní àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ àti kó àwọn òṣìṣẹ́ elétò ààbò àti gbé wọn kalẹ̀ tí wọ́n pàṣẹ àlàáfíà lẹ́yìn ọ̀sọ́kà tí ó sì fìdí múlẹ̀ àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ pàdánù dúkìá yín à ẹ̀mọ́ mi kàn á wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ dádúró ní ìròyìn àwo gédéǹgbé lójú ìwé kejì ìwé ìròyìn Tribune tó jáde lónìí àmọ́ síbàjò ti ṣe igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ní ẹ̀wò ìbọ̀jà aṣáṣá tó ṣe àlàyé ẹ̀ tẹ́lẹ̀ ìnìṣọ̀kan wọn ní ṣùgbọ́n wàhálà tó bẹ́ẹ̀lẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta ah, ó mọ̀ bani lọ́kàn jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀sínbàjò ló mọ̀ ti jáwé àkìwọ́wọ́ fún àwọn kan tó jẹ́ karambà ní ti ń domi àlàáfíà ìpínlẹ̀ ọ̀yọ́ rú wípé ẹ wò ó intense yìí ìbẹ̀rẹ̀ ogun lè yàn án mọ́ o kò sẹ́ni tó lè mọ òpin ẹ̀ hmm. nígbà tó ń dáhùn ìbéèrè látẹnu àwọn akọ̀ròyìn lákòókò tó ṣe àbẹ̀wò sí ìlú péjú tó jẹ́ ilé olóògbé gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkó alhaji lateef jákàndé lánàá nù ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn wípé ẹnikẹ́ni ò mọ́fin lọ́wọ́ rẹ̀ bọ́ ọba ti mú mú òfin lọ́wọ́ ara rẹ̀ ajẹ́ pé wọn náà ti tasẹ̀ àgẹ̀rẹ̀ sófin rè é ó rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn tí ń bẹ ní ọjà ṣáṣá o wípé ẹ dẹ́kun dẹ́bọ̀ ẹ fi yèdénú ẹ fi yèdékùn ká ẹ fi yèdé gbogbo ara ẹ jẹ́ kí àlàáfíà ó jọba ìbá àtijọ́ ń ṣe bọ̀ ó ti pẹ́ ẹ jẹ́ kí àlàáfíà tẹ́ ń lò láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kó bẹ̀rẹ̀ sí ní máa tẹ̀síwájú o kò sì gbọ́dọ̀ sí àìgbọ́ra ẹniyé kankan mọ́ bíi ti ìwù kókéré mọ́ ìbọmọ ìyá kan náà lajẹ orílẹ̀-èdè nàìjíríà lápẹ́ bíi ẹ̀yà tí sì ń bẹ nílẹ̀ nàìjíríà ọ̀pọ̀ a sì ti ń gbé nígbé àlàáfíà láti ọdún gbọrọ sẹ́yìn wá ó ní kí ló wá dé tó fi jí àkókò yìí ní nǹkan ó mọ̀ wá ṣe tí ó mọ̀ dagun ẹ wò ó ẹ má jẹ́ àgbà wọn karambà níláyé o kí wọ́n da omi àlàáfíà lẹ́wà rú àti ètò ọrọ̀ ajé wa eléyìí tó ti mókè ìròyìn pọ̀ ń bẹ̀ ojú ewé kejì ìwé ìròyìn Tribune ní kẹ́sìgbà balance yẹ. èyí ni epistle. lẹ́tà. Uh tí a kọ láti ọwọ́ àwọn aráàlú punch sí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà. nìṣó líbẹ̀. ẹ wá jẹ́ abẹ̀rẹ̀ ká kọ́kọ́ ṣí àwọn kan lórí náà. àkọ́kọ́ ọ̀rọ̀ lórí bàbá edin clark tí wọ́n ní bàbá ti kú wọ́n ní irọ́ ni o ẹ má gbọ́ àgbépọ́nú òròyìn lásán lóòótọ́ tẹ́lẹ̀ wọ́n ní bàbá ní covid-19 ṣùgbọ́n àyẹ̀wò tí wọ́n ṣe ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé ṣáká ńlára bàbá dá o. Hmm bí wọ́n ṣe wá ń gbé àgbépọ́nu ròyìn pé bóyá bàbá ti jásẹ̀ irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ òkè ìpẹ̀ ní bàbá wà ogún ọdún lónìí ọgbọ̀n ọdún lónìí òkè gbọ̀ngbọ̀nyìn òkè. tọ́ ìpínlẹ̀ Ògùn wà yóò lẹ́yìn ìgbà tí àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe àbẹ̀wò sí agbègbè kan tí wọ́n pè ní Agan Òjòdú lábẹ́ ìjọba àbílẹ̀ àríwá Ayéwa ní ìpínlẹ̀ Ògùn àwọn afurasí Fúlàní darandaran kan tí wọn ò daran lásán tí wọn ṣùgbọ́n tí wọ́n mú ọ̀ràn dídá mọ́ wọ́n ti gba ẹ̀mí àgbẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìpa àfọ́náfọ́nṣu ni wọ́n pa wọ́n wọ́n ní lẹ́yìn ìgbà tí àbẹ̀wò náà wáyé tán léyìí tí alábòótó iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Edward Ajogun tó ṣe àbẹ̀wò síbẹ̀ pàápàá jùlọ gbogbo àwọn ibi tí rògbòdìyàn wàhálà yàásó tó gbé wáyé tó fi dé pé wọ́n tó ṣe àbẹ̀wò sí ọ̀dọ̀ olú ti ìlú ìlàrò ọba kàǹdé olúgbénlé kábíyèsí o àti àwọn ikọ̀ aláàbò gbogbo míì náà tó kù pẹ̀lú àwọn dúkìá gbogbo tí wọ́n lọ ṣe àbẹ̀wò síbẹ̀ pé tọ̀ ta wà pẹ́kẹ́ kan ò gbọdọ̀ gbin ọ̀fọ́n kan ò gbọdọ̀ fìrùn lọ́gbá àlàáfíà gbọdọ̀ jọba kó sì rẹ́sẹ̀ méjèèjì wálẹ̀ ńbẹ̀ àbálọbábọ̀ gbogbo rẹ̀ tọ̀hún tì yín ohun tí wọ́n fi orí okòó ṣọ̀ọ́dún lé lórí náà ni pé tọ̀ ẹ fọkànbalẹ̀ yẹn aráàlú pẹ́kẹ́ kan ò ní gbin ǹjẹ́ kí wọ́n lọ sí tán ni wọ́n ní wọ́n bá mà lọ dágbélúkẹ wàhálà míì ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe àlàyé wọ́n ní agbègbè agbọ́n òjòdú yìí mọ́ bí gbogbo agbègbè èsèlú land wọ́n ní agbègbè ibẹ̀ náà wọ́n ṣe àbẹ̀wò síbẹ̀ débi pé ńṣe ni wọ́n dáná sun àwọn ilé kan bẹ̀ tí wọ́n sì pa àwọn àgbẹ̀ mẹ́ta ń bẹ̀ eselu ti eseluland ọba akíntúndé akínyẹmí òun náà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ọba akínyẹmí sọ ọdún ẹ̀ pé hey àwọn èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ńlá wọn mà ti rí tí wọ́n ní wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n ti gbẹ́mìí mì tí wọ́n sì pa wọ́n sí oko wọn láti ọwọ́ àwọn ràbátan fúlàní kan tó jẹ́ pé àwọn ń dáràn tiwọn ni wọ́n láwọn ikọ̀ kábíyèsí tí wọ́n rọ́ lọ láti ààfin iná ni wọ́n lọ ṣe àbẹ̀wò tòun ti àwọn ikọ̀ aláàbò gbogbo míì wọ́n ní bàmà ṣe ń pa kan nìmí mà tún rú ọ̀rọ̀ máa ń di egbìnrin ọ̀tẹ̀ hmm. wọ́n ní kò wá tán síbẹ̀ o kì í wá ṣe pé ìpínlẹ̀ Ògùn náà nìkan wọ́n tún gbé gba ẹ̀mí àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n náà tún ṣòro ní ìpínlẹ̀ Ondo àwọn èèyàn mẹ́ta míì náà wọ́n ní wọ́n tó pa wọ́n láti ọwọ́ àwọn fúlàní darandaran yìí náà kan tí wọ́n ń dáràn ni wọ́n ní wọ́n pa wọ́n sí agbègbè ìjúgbèrè wọ́n ní inú igbó ìjúgbèrè yìí tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ ọ̀wọ̀ local government ní ìpínlẹ̀ Ondo ni wọ́n pa àwọn èèwọ̀n yìí sí ní ọjọ́ àbámẹ́ta sátidé ọ̀sẹ̀ tá a ṣe lò tó tẹnubodò tán yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe àlàyé pé àwọn àgbẹ̀ tí wọ́n ń dáko lágbègbè bẹ̀ ní o ẹni tí í ṣe olùbádámọ̀ràn àgbà sí gómìnà ìpínlẹ̀ ti Ondo Rotimi Akeredolu lórí ọ̀rọ̀ àgbẹ̀ àti ètò ọrọ̀ ajé ọ̀gbìn Ọ̀pẹ́ni Akin olótú ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé lóòótọ́ o ni wọ́n ti rí i pé àwọn àgbẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbẹ̀mí wọn níbẹ̀ nípa àfọ́náfọ́nṣó alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ọ̀gbẹ́ni ti Leo Ikoro òun náà máa fìdí òun ṣe àlàyé pé lóòótọ́ o ni àwọn ń gbọ́ hunuhunuhunuhunu ṣùgbọ́n òun ò tí fi ìdí rẹ̀ múlẹ̀ ní pàtó ṣùgbọ́n ìlérí léka ni pé àwọn kàn sí gbogbo àwọn aláṣẹ tó jẹ́ pé ó wà lágbọ́nrin ti ètò ààbò lẹ́kùn agbègbè bẹ̀ táwọn sì mú àlàyé yòókù tó àwọn èèyàn létí ẹni tó sọ̀rọ̀ nínú àwọn ẹ̀ṣọ́ aláàbò míì bẹ̀ ọ̀gá àwọn ti àmọ̀tẹ́kùn bẹ̀ olóyè adétúnjì adélẹyẹ òun sọdúnmọ́ pé lóòótọ́ o àwọn tó jẹ́ fúlàní darandaran kan tí wọ́n dá wàhálà sílẹ̀ ńbẹ̀ àwọn ti wà lórí iṣẹ́ láti lè rí dájú ká pé wọ́n rí wọn gbámú bó tilẹ̀ jẹ́ pé àwọn kan ti ya dànù sá lọ tèfètèfè júbà ehoro ṣùgbọ́n o iṣẹ́ rere ò dúró lórí ọ̀rọ̀ yún wọ́n wá ní lórí ọ̀rọ̀ ti ọ̀kan lára wa tí wọ́n jí gbé lọ́jọ́ òní tó sì jẹ́ pé òǹjábọ̀ ìròyìn ni arábìnrin Chidebere Onyia léè tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Rivers lágbègbè Woji lọ́jọ́ Ṣẹ́gun Tuesday akọ̀ròyìn fún iléeṣẹ́ ìròyìn ti NTA ìyún amóhùnmáwòrán ìjọba àpapọ̀ wọn la dúpẹ́ o ìdùnnú ṣubú layọ̀ àti rí arábìnrin náà iléeṣẹ́ ọlọ́pàá ti bá a padà sílé láyọ̀ àtàlàáfíà tó àwọn òròyìn wọ̀nyí bẹ́ẹ̀ kàn sí ojú ewé kẹjọ àti ìkẹsàn-án ìwé ìròyìn the punch ẹ bá ń bẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ já kọjá lọ sójú ọjà ńgbà tá a bá padà dé ìròyìn àjá ìròyìn etí ọba ńlé etí ọba lóko bó ṣe ń dé ètò òròṣò bí ìwé òní hmm, ẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀yin tèmi ó dẹ̀ rọrùn fún mi láti máa ṣorin fún yín ṣùgbọ́n ṣé mo kó tó tún rọrùn fún mi jù láti ṣe àsopọ̀ NIN mi e àti ẹ̀ka ìpè Glo mi mo lè mú ẹ̀rọ ìpè mi kí n sì tẹ star one zero nine star NIN hash tàbí kí n pe one zero nine lórí ẹ̀ka ìpè Glo mi kí n sì tẹ̀lé àwọn ìfilọ́lẹ̀ rẹ̀ tí kò bá wù mí láti pè mo lè tẹ àtẹ̀ránṣẹ́ NIN mi e sí one zero nine mo lè kàn sórí gloworld.com slash NIN e pẹ̀lú íńtánẹ́ẹ̀tì ayárabíàṣá mi tí kò bá sún mi tí ò rẹ̀ mi mo lè yà ní ẹ̀ka Glo World tó súnmọ́ mi jù tó bá dẹ̀ ti gbàgbé NIN rẹ tẹ star three four six hash láti rí gbà padà ẹlòmíì lè béèrè wípé tí n bá ní NIN kọ́ kò burú glo jẹ́ igi lẹ́yìn ọgbà ẹ̀ nítorí o lè yan fandawọ èyíkéyìí glo world tó súnmọ́ ẹ jù kó sì ṣe forúkọsílẹ̀ ìrọ̀rùn ló bá dé má jẹ́ kán já ẹ̀ka ìpè glo rẹ o nítorí àwọn àǹfààní tó pọ̀ sí ìpè àti data látọwọ́ glo àti so NIN rẹ pọ̀ pẹ̀lú ẹ̀ka glo rẹ ó rọrùn gidi kò léwu ọ̀fẹ́ ni kò sì ní wàhálà rárá. glo àárẹ̀ ẹ̀kẹ́ n kò gbọ́dọ̀ mí ìsirẹ́ o àǹfààní ọ̀tún iléeṣẹ́ ọlágá properties limited gbédè yìí ìpè bá a ṣe ń ṣàjọyọ̀ olólùfẹ́ lásìkò valentine yìí o ìpè ká wá donílẹ̀ ká donílẹ̀ o ọpẹ́ ká má bọ̀ àwa rà lẹ̀ lọ́dọ̀ wọn ìyẹn ní val city phase one ìwà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀kọ́ deeper life college abẹ́òkúta ìbàdàn road pápá one fifty thousand naira péré òrò talẹ̀ plot kan níbẹ̀ o wọ́n tún wá nílẹ̀ múrẹ̀ ìyá máa fi dáko ìyàn pè ní moon farmland phase three wọ́n níyẹn wà ní òǹsẹ̀mọ́ alábàtà abẹ́òkúta twenty five thousand naira péré òrò talẹ̀ yìí o wọ́n tún wá ní múrẹ̀ ìyàn pè phase four ìyẹn wà ní alápẹ̀jagunà alábàtà twenty five thousand naira péré òǹrọ̀ ta aláìnẹ́ o wọ́n pẹ́ ká má bọ̀ kádùn nílẹ̀ kádùn nílẹ̀ o pẹ̀lú iléeṣẹ́ ọlájà properties limited ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn lè máa fi pè wọ́n sí òǹrẹ̀ zero eight zero five zero four six four five zero four tàbí zero eight zero three eight three six four two one six iléeṣẹ́ ọlájà properties limited ó wà lójúlé kejìdínlọ́gbọ̀n nọ́mbà twenty eight lẹ́gbẹ̀ẹ́ heritage bank lọ́nà jíjẹ́ jones òkèlèwọ̀ abẹ́òkúta ogun state wọ́n tún wà ní agége motor park opposite just right ọjà ọba abúlé ẹ̀gbá nípìnlẹ̀ èkó àǹfààní máa bẹ̀rẹ̀ lọ́jọ́ karùn-ún oṣù kejì ọdún yàwá ẹ̀ títí di ọjọ́ karùn-ún oṣù kẹta òun rò máa rọ́gbà gan. àpárá ńlá ló wọ̀ ọ́ agbára y ìyípadà ọlọ́run God's power of transformation làkúrí twenty one days my two àdéhùn randa láfẹnwọ́ power crusade with fasting and prayer pẹ̀lú ìṣòro friday mẹ́ta agbára ìyípadà ọlọ́run náà ni wọ́n pe àkúrí ẹ̀ the exceeding God gospel assembly heaven's gate tó wà ní opposite plenjo guest house ọlọ́sùn next day láfẹnwọ́ ajẹ́tòrò road odogun radio my two lábẹ́òkúta ìpínlẹ̀ ògùn àyípadà máa bá gbogbo ẹlẹ́kún wọn mọ̀ ọ̀dà láyọ̀ agbára ìyípadà ọlọ́run february fifteen sí march seven twenty twenty one náà ni ó fi wáyé o láago márùn-ún ìrọ̀lẹ́ ojoojúmọ́ àwọn friday tó jẹ́ night vigil friday nineteen twenty six march five twenty twenty one aago mẹ́wàá àṣálẹ́ nìṣó òru yẹn yóò máa bẹ̀rẹ̀ nígbà gbàgede ìta gbangba lẹ́yìn christian university ládojúkọ ìyànà sẹ̀lẹ̀ àdéhùn along rwanda láfẹnwá abẹ́òkúta ni ó ti mọ̀ wáyé ọ̀gọ̀rọ̀ àwọn òjíṣẹ́ olúwa ni ó mọ̀ ṣiṣẹ́ ìránṣẹ́ ń bẹ̀ reverend fẹ́mi adésínà reverend stephen ọ̀dọ̀fin evangelist dio ajayi pastor olúwabanjo akínlóye professor labo abá professor dr keke jésù ládẹ́mi professor dutton david olùgbàlejò ni pastor olùsínà olùyínká jẹ́bi tí wọ́n jẹ́ general overseer the exceeding god gospel assembly heavens gate. ẹ lè zero eight zero three three nine five two five one eight. ìwọ náà máa jókè ìṣòro rẹ bọ̀ níbi twenty one days my two àdéhùn rwanda láfẹnwá power crusade fasting and prayer ìjìyà agbára ìyípadà ọlọ́run God's power transformation la àkórí ẹ̀. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà. alaye jẹ́ akàròyìn. ẹyọ ó ti domi àtẹ̀jẹ́ ara gbogbo wa àfi ká mọ̀ hmm. gbọ́ ń báwa ò lè ṣe ká mọ̀ ká bẹ́yìn náà ò ti lè ṣe ká ẹ̀ mọ̀ gbọ̀nà fresh fm. ọmọ kò má dàbí ìgbà tí yẹn bá mu kókó ni tí wọ́n á fàgún mu sí oh. tó wá rí bí robo aláta tí wọ́n tà níta ọ̀sìn tó gbélé lẹ́gbẹ̀ẹ́ kàròyìn alaye. ṣé èèyàn bá ya ffo hmm. ìsókè ń tọ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ebi àti gògèlà bọ́sọ̀ ni lórí ọ̀rọ̀ ètò ààbò eléyìí tá a ti mẹ́nubà lẹ́ẹ̀kan hmm. alákòóso fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ nàìjíríà mọ̀ sọ̀rọ̀ ó mọ̀ yàn ó ní àwa ò ní jókòó káwọn awọ gbéra ká sì mọ wòran káwọn karambà ní jẹgúdújẹrá kan kí wọ́n ba orílẹ̀-èdè nàìjíríà jẹ́ alákòóso fọ́rọ̀ ètò ààbò nílẹ̀ nàìjíríà ọ̀gágun bashir magashi iná lọ́mọ gẹ̀ẹ́sì ń kẹ́sẹ̀ nínú ìwé ìròyìn tribune ojú ìwé kẹrin ni nígbà tó ń ṣe àlàyé wípé ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà àwọn ò ní káwọ́ gbéra o kí àwọn ó sì fààyè gbà wọn karambà nìkan kí wọ́n máa bá kitiyan ìjọba àpapọ̀ lẹ̀ nàìjíríà jẹ́ nítorí wípé gbogbo àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n ń gbé lọ́wọ́ tá wà yìí náà ni kí gbogbo nǹkan kó lè sùn wábọ̀ kí oníkálukú lè sọrun àsùnfọ̀rùn léṣùká nígbà tó ń sọ̀rọ̀ lórí ibi tí ètò ààbò ilẹ̀ nàìjíríà tó gbede ó ní yíyan tí wọ́n yan àwọn olórí elétò ààbò titun iná ló jẹ́ pé kò sẹ́nikẹ́ni tó lè sọ ò ibi tí ọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà tó ti wọ́wá nípa ètò ààbò ó ní àmọ́ o ìgbésẹ̀ pápá pátá aṣọ ní pẹ́pẹ́ tí èyí fi farapa ń wáyé lọ́wọ́ láti rí i dájú pé àlàáfíà jọba ó ní lẹ́yìn tí òun ti ṣe àgbékalẹ̀ wípé òun tún jí ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìjọba ìbílẹ̀ Gwale tí í ṣe ìpínlẹ̀ Kano lọ́hùn-ún ọ̀gágun Magashi sọ̀rọ̀ wípé kò sí ẹnikẹ́ni tó lè wo ṣàkun ẹ̀ wípé ah ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ibi tí ó dé rèé àbí ibi tí ó padà já sí rèé ńgbà téèyàn ṣàtinúmọ̀ràn ó ní ṣùgbọ́n o àwa ò ní rógun ńlẹ̀ yìí àti ń gbé ìgbésẹ̀ láti rí dájú wípé ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ó fìdí rinlẹ̀ bẹ́ẹ̀ ń ló gbóṣùbà káre fún gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò àti àwọn tó ń ran àwọn elétò ààbò lọ́wọ́ nípa títa wọn lólobó lórí àwọn wàhálà tòun ti lọ́bọ̀lọ́bọ̀ tó ń bẹ́ sílẹ̀ ní àwọn agbègbè kọ̀ọ̀kan oníṣẹ́ mọ́tàn yìí ipa tí ò kéré ni làwọn elétò ààbò ń kó lórí ọ̀rọ̀ ilẹ̀ nàìjíríà ó ní ẹ mẹ́wàá jẹ́ kájẹ́kó rẹ̀ wọ́n ẹ jẹ́ àtúbọ̀ mọ́ gbà àwọn níyànjú ni fún ìdí èyí ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ máa fi tó wa létí ẹni tí bá ń ṣẹlẹ̀ ní agbègbè yín torí bí ọ̀bá sí ẹ̀yin kò sí àwa bẹ́yìn bá ti sọ fún wa àwa ò gbé ìgbésẹ̀ lórí ẹ̀ lójú ọgán ni pàápàá jùlọ gbogbo àwọn wàhálà àwọn kan ń ṣe ìkọlù àwọn kan ń jíyàn gbé ẹ̀yin ẹ̀ṣá àmọ́ fi tó wa létí bẹ́ẹ̀ bá ti fi tó wa létí ni ọ̀bá lẹ́jọ́ nú mọ̀ àwa ò gbé ìgbésẹ̀ tó tó àti èyí tó yẹ lórí ẹ̀ ìsọ̀ràìtì níròyìn yẹn ń sọ lójú ìwé k kẹrin ìwé ìròyìn Tribune lóòrọ̀ tòní àmọ́ ìròyìn kan mọ̀ rèé o eléyìí tó dá lórí ọ̀rọ̀ epo bẹtiró ẹgbẹ́ òṣèlú PDP wọ́n mọ̀ tún ti rí nǹkan kọ̀ Kọ́lá Ọlọ́gbọ́ndìyàn ó sọ̀rọ̀ lójú ìwé kẹta ìwé ìròyìn Tribune lóòrọ̀ tòní ṣe rí àlékún owó epo bẹtiró ó ṣeé ṣe kó ṣokùnfà kò bá òlé nílẹ̀ nàìjíríà ẹgbẹ́ òṣèlú PDP ló jáwé àkìwọ́wọ́ wípé ẹ wò ó ogójì náírà ilẹ̀ ṣèlérí ẹ̀ fún wa ọmọ ti di gba náírà báyìí ẹ̀yin èèyàn wa ẹ sì sọ̀rọ̀ ànádi bá mi ìkojúmọ́ tó mọ́ ẹgbẹ́ òṣèlú PDP ló wá kìlọ̀ wípé bí ọ̀rọ̀ mọ̀ ṣe ń lọ yìí ó ṣeé ṣe kágbára ó mọ̀ ká mọ́ nígbà tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò bá fi bínú tán lórí ọ̀rọ̀ àlékún owó epo bẹtiró kọlá ọlọ́gbọ́n dìyàn ó mọ̀ yán ọ̀rọ̀ o sínú ìwé ìròyìn Tribune lóòrọ̀ tòní Kọ́lá Ọlọ́gbọ́ndìyàn ti ṣe akọ̀wé ìpolongo ẹgbẹ́ òṣèlú PDP ń ló fi ọ̀rọ̀ léde tí sì ń ṣe àlàyé wípé ibi tí ọ̀rọ̀ dé dúró yìí o àwọn ti ń lọ́bì lọ́kòkó láti rí dájú o wípé àlékún owó epo bẹtiró tún ṣẹlẹ̀ nílẹ̀ nàìjíríà wọn ní gbogbo wa la sì ti mọ̀ wípé àkóso ẹgbẹ́ òṣèlú apc kò ní nǹkan kan tí ó ṣe fún orílẹ̀-èdè nàìjíríà wọ́n sì mú ọkọ̀ ògo ilẹ̀ nàìjíríà wọ́n wá padà sí èbúté òfo ẹ̀bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ènìyàn ti pé àwọn ò mú àìdínkù débá owó epo bẹtiró sí ogójì náírà wọ́n ní ṣùgbọ́n gbà wọ́n wọlé tán ẹ̀ńtà bẹ̀rẹ̀ sí ní rí iná náà ni àlékún owó bẹtiró díẹ̀díẹ̀ wọ́n ń já mọ́ wọ́n ń já mọ́ títí tó fi di one seventy naira wọ́n ní wọ́n tún wá ń sọ ọ́ wípé àlékún ó tún dé bá tí ó di one ninety naira wọ́n ní ibo gan lẹ́fẹ́ ká dàgbà lórílẹ̀‐èdè nàìjíríà ṣé ẹ fẹ́ ba ayé wa jẹ́ ńlẹ̀ yìí ni wọ́n ní ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà náà ń ló jẹ́ pé ìṣẹ́ àtòṣe ń bá wọn fínra wọ́n ní kí owó epo kó tún wá gàgàrà ẹ ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò ní láǹfààní àti mọ́wọ́ lọ sẹ́nu mọ́ ẹgbẹ́ òṣèlú APC ẹ̀dá dákun ẹ tètè gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o kẹ́ ẹ má bàa sún àwọn ọmọ orílẹ̀ nàìjíríà kan ògiri bẹ́ẹ̀ bá fi sún wọn tán tẹ́ ẹ sún wọn pin ó ṣeéṣe kí wọ́n yarí mọ́ yín lọ́wọ́ kí ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kí agbára yín ọmọ kà mọ́ ẹgbẹ́ òṣèlú PDP iná ló kọminú kọmi òde tó sì ń ṣe àlàyé wípé àwọn ọmọ orílẹ̀ nàìjíríà wọ́n ń kérora ẹrù àríyí lọ́rùn bẹ́ lọ́rùn wọn nítorí pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà kò san ó ti fẹ̀yìn wọ́n gànán gbogbo ọ̀rọ̀ owó owó ilẹ̀ wa nàìjíríà ti ṣe náírà sí owó dọ́là ilẹ̀ òkèrè ó ti pin yìnkìn wọ́n ní kì í ṣe tí èèyàn tiẹ̀ lè gbéṣẹ́ gbé ara wọn bíi ti ìwù kókéré mọ́ oníkẹ́nìkan ó sì wò sùnsùn nírú àkókò tá a wà nílẹ̀ nàìjíríà hmm. kì í sì pé ká mọ ra jálá epo one seventy ìwà ìkà ènìyàn ń perú ẹ̀ kọ́lá ọlọ́gbọ́n dìyàn ó sọ̀rọ̀ èmi ọ̀kàròyìn tán ni belenja ìnimọ̀rẹ́kà fún yín bẹ́ẹ̀. Hmm. Hmm. bẹ́lẹ̀ ń jà mọ̀rẹ́kà fún yín àmọ́ ẹ jẹ́ lọ o sí ìpínlẹ̀ ogun gangan níbi tá a fi ìkàlẹ̀ sí yìí níbi tí wọ́n ní àwọn tí wọ́n fara kó nínú wàhálà tó ń ti lọ́bọ̀lọ́bọ̀ eléyìí tó bẹ́ẹ̀lẹ̀ lákò polongo ìbò ní ìpínlẹ̀ Ògùn níjò ní lọ́dún 2019 wọ́n ní gómìnà ìpínlẹ̀ ogun ọmọọ̀rọ̀ wọn lágbára wípé ẹ wò ó igi tá a bá torí ẹ̀ gbòdì ó di dandan kó sunná fún nìyá wọn ni àwọn tó farakó nínú wàhálà àwọn ọmọ ìṣọ̀ta tó bẹ́ẹ̀lẹ̀ ní àkókò ìpolongo ìbò lọ́dún 2019 nineteen ní ìpínlẹ̀ Ògùn wọ́n ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú àwọn èèyàn ọ̀hún iná ló jẹ́ pé wọ́n ti jàǹfààní ìrónilágbára báyìí o wọ́n ní tẹ́lẹ̀ nígbà tí ààrẹ muhammadu buhari tó ṣe àgbékalẹ̀ ìpolongo ìbò ní ọdún 2019 ní pápá ìṣeré moshood abiola eléyìí tó wà nílùú abẹ́òkúta ìyún ní ọjọ́ kọkànlá oṣù kejì ọdún 2019 wọ́n ní tòun ti wàhálà tòun ti lọ́bọ̀lọ́bọ̀ ọ̀hún gbogbo àwọn tó farapá ń bẹ̀ ẹ̀ náà ló jẹ́ pé àlàáfíà ti tẹ̀ fún wọn àti wípé báyìí ìrónilágbára tó gáyàtà iná ló ti ń kúrò lásọ̀dọ̀ ìjọba tó sì ń rogún sí àkàtà wọn tó farakó nínú wàhálà ọ̀hún wọn ní kódà wọ́n yọ̀ǹda àwọn èròjà lónírúurú fún wọn wọ́n ní àwọn míì wọ́n fún wọn ní ẹ̀rọ amúnkan tutù àwọn míì sì rèé ẹ̀rọ amúnáwá ìyẹn yọ̀ǹda fún wọn wípé ẹ lọ rèé máa fi ṣe ọrọ̀ ajé kí gbogbo nǹkan kó lè sun ẹ̀yìn náà bọ̀ tìpínlẹ̀ Ògùn nù ìwọ̀nba ìròyìn yẹn iná ni mo kà ẹ mú ìwé ìròyìn Tribune ojú ìwé kẹta àti ìkẹrin ilẹ̀ ti gbọ́ làbárí ọ̀rọ̀. ok ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ ni mo bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ jẹ́ tá a jọ jẹ́ aṣòfin nílẹ̀ Nàìjíríà tẹ́ wá láti apá àríwá ẹ dákun dábọ̀ ẹ dáṣọrọ wà torí pé ẹ tẹ́ awo ilẹ̀ rí ọ̀gbẹ̀rì hmm. àwọn aṣòfin kan tó lọ láti ẹkùnlẹ̀ kóòtù òjìrè ni wọ́n máa rawọ́ ẹ̀bẹ̀ sáwọn akẹgbẹ́ wọn tó kù wọ́n ní. Hmm ibi ọ̀rọ̀ àìlétò ààbò tó gún mọ́dé lẹ́kùn ìwọ̀ oòrùn orílẹ̀-èdè nàìjíríà ó yẹ kájọ pàápọ̀ kájọ ṣe nítorí pé ó ti tojú sú àwọn gẹ́gẹ́ bí wọ́n tọ́ka wọn ni lára àwọn wàhálà abẹ̀ ọ̀kan rèé o ọ̀rọ̀ bí wọ́n ṣe ń da ẹran jẹ káàkiri sọ́tún sósìn ẹjẹ́ àjọ pàápọ̀ kájọ àákánná ọ̀rọ̀ mọ́ ìjọba orílẹ̀-èdè nàìjíríà lọ́rùn yìí pé kóró wá pé à ń daran jẹ̀kọ́ má sí mọ́ tí ò bá ti síyùn mọ́ nǹkan yàtọ̀ nílẹ̀ nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ẹnìkan náà tóun náà fi àtìlẹ́yìn tiẹ̀ hàn ẹni tó ti fi ìgbà kan ànárí ṣojú ẹni tó ń ṣojú gúúsù Benue lọ́wọ́lọ́wọ́ báyìí tó sì ti fi ìgbà kan ànárí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè wa Nàìjíríà Abba Moro òun náà sọdúnmọ̀ nínú fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn ó ní òun gẹ́gẹ́ bí ẹnìkan hmm. òun náà fi àtìlẹ́yìn hàn sí àwọn aṣòfin tó wá láti ẹkùnlẹ̀ kóòtù òjire lórí ìpè tí wọ́n ń pè fún wọn ní bẹ́ẹ̀ làwọn aṣòfin wa tó lọ láti ẹkùnlẹ̀ kóòtù òjire ńṣe ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ bẹ̀ àwọn akẹgbẹ́ wọn gbogbo tó kù lára àwọn aṣòfin míì náà tí wọ́n wà ń bẹ̀ aṣòfin tó lọ láti ẹkùn ti gúúsù rivers gabson bassey òun náà sọ̀rọ̀ láti cross river ó ṣe àlàyé pé tọ̀ ọ̀rọ̀ yìí à ń pè lówe ó máa ń ṣe bẹ́ẹ̀ ó máa ń lárónù àwọn fúlàní darandaran wọn mà ti fẹ́ ba nǹkan jẹ́ lẹ́kùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà àfi ká ètè fi òfin dè wọ́n ká fi gé ìyẹ́ wọn lọ́tún gé wọn lọ́sìn ká sọ wọ́n dẹ̀dẹ̀ elépìpì débi pé wọ́n máa rìn lójú kan náà ni kì í ṣe pé báyà wọ́n máa yọ àwọn lẹ́nu lọ sọ́tún lọ sósì mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí wọ́n ní ẹ̀dùn náà àwọn tó jẹ́ aṣòfin wa lẹ́kùnlẹ̀ kóòtù òjèrè mélòó nu wọn gan ni ló ti dìde fúyà yìí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ wa ni kó má wàá di pé ọ̀rọ̀ yìí ńgbà abároko tá a rodò là á padà wàá fàbọ̀ sí i lórí àwọn aṣòfin tó ń ṣojú ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ògùn àtàwọn ẹkẹgbẹ́ wọn míì wọ́n máa ti ń kórajọ papọ̀ yìí pé ẹ wá náà àwọn bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ títí tí àwọn rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aláṣẹ ìjọba síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn ò tí ì rẹ́sìn gidi aṣòfin tó ń ṣojú ẹkùn ìwọ̀ oòrùn èkó solomon adéọlá lọ́jọ́ sunday ló sọ ọdún mọ̀ pé àwọn ò ní tẹ̀tì láti lè rí dáṣáká pé ètò ààbò tó lóòrín dè fún àwọn èèyàn àwọn tó jẹ́ àgbẹ̀ tí wọ́n ń pèsè nǹkan táwọn jẹ wá látoko ó ní ìṣọwọ́ bí wọ́n ṣe ń pa wọ́n nípa àfọ́náfọ́sù yìí ó ti ń pọ̀ jù ẹnìkan náà tó tún ṣe aṣòfin tó lọ láti ẹkùn ìpínlẹ̀ Ògùn wa níyìn lẹ́kùn ti Ògùn West Senatorial District ọmọ a Tolú Ọ̀dẹ́bíyì nígbà tó ní òótẹ́nu bọ̀rọ̀ ó ní ah òun rọ ààrẹ muhammadu buhari títí títí òun pèpèpèpèpè òun kọkùnkọkùnkọkùn òun ṣàlàyé ṣàlàyé títí lórí ọ̀rọ̀ àwọn àràbàtàn fúlàní dandanran yìí èyí tí wọ́n dára náà ni ó ní wàhálà wọn pọ̀jù òun sì sọ fún ààrẹ ó ní ṣùgbọ́n síbẹ̀ jù bẹ́ẹ̀ lọ pàbó ní gbogbo ọ̀rọ̀ òun já sí ó ní ẹ wá wò ẹ wá wo ak forty seven lọ́wọ́ fúlàní tí ń daran ẹjọ́ ṣé màálùú ní fi ń dà ní àbí wọ́n sọ pé igbó ọdẹ ń ló wà àbí ak forty seven jẹ́ ìbọn tí àgbẹ̀ tí fi ń pàgàlà tí fi ń pọ̀yà nínú igbó wọ́n ní ara rẹ̀ rèé o tí wọ́n bá ní kọ́ lọ pé bí ti rí wá wọ́n ní ara rẹ̀ bí ti rí ọ̀hún rèé ó láwọn ti fọn rere àwọn ti bẹ̀bẹ̀ àwọn ṣe àbẹ̀wò ó ní kódà ṣàbẹ̀wò ṣàbẹ̀wò sí ọ́fíìsì ààrẹ kò lóǹkà wọ́n ní ẹ wá wò iye àwọn èèyàn tí wọ́n ti gba ẹ̀mí wọn bẹ̀ ó ti pọ̀ kò lóǹkà ó ní àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ti ṣe léṣe tó jẹ́ pé wọ́n wà ní ilé ìwòsàn wọ́n tún lọ bíi mẹ́wàá tó ṣe pé látọwọ́ àwọn fúlàní darandaran yìí ni wọ́n ní a sì káwọ́ bọ̀tán a sì ń wò ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà eléyìí ò tí àwọn lọ́rùn tó o àwọn tí wọ́n dìbò fún àwọn káwọn lọ ṣojú làbújá àwọn débi táwọn ti máa ṣojú wọn tán wàhálà ló ń ṣẹlẹ̀ ń gbogbo ògbà ó ní wọn ò jẹ́ káwọn fẹ̀dọ̀ sórí òróró ó ní gbogbo báwọn ṣe wà lábújá àwọn ò lè sun o ìpè láti lẹ́ni wọ́n ń pa àwọn lọ́tún wọ́n ń pa àwọn lọ́sìn èyí ṣe kílẹ̀ ń ṣe ẹ̀yin tẹ́ ń ṣojú àwọn ṣùgbọ́n ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ọ̀dọ́ yín gangan ń lọ̀rọ̀ òun fì sí jù ẹ bá wọn wá nǹkan ṣe sí i ọ̀rọ̀ òun ló ń fì lógbólógbólógbòlògbò nílẹ̀ láàrin àwọn aṣòfin tó lọ látẹkùnlẹ̀ kóòtù òjire àti orílẹ̀-èdè wa nàìjíríà lọ́dọ̀ ààrẹ muhammadu buhari àmọ́ nípa tìbàdàn tó mẹ́nubà lẹ́ẹ̀kan hmm. wọ́n ní lẹ́yìn àlàáfíà àlàáfíà náà lóko akérèdọ́lù gómìnà ìpínlẹ̀ èkó gómìnà ìpínlẹ̀ ondo àti ṣèyí mákindé gómìnà ìpínlẹ̀ ògùn lẹ́yìn ìgbà táwọn méjèèjì tí wọ́n fọn rere àlàáfíà tán tí igbákejì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà náà tó fọn rere àlàáfíà lẹ́kùn ti agbègbè ṣáṣá wọn ní lọ́wọ́ ta wà yìí tọ̀ ṣáṣá ṣálẹ̀ o hmm. àwọn sọ́jà tí ojú wọn ọ̀rẹ́rìn tó jẹ́ pé lẹ́yìn kí wọ́n ní happy new year nìkan lẹ́lẹ̀ bá ẹ̀rín lẹ́nu wọn wọ́n ń bẹ níbẹ̀ tòun ti àwọn ìbọn tí kò gbé ní ròkè lálákó tó bẹ́rẹ̀ èèyàn láàyè àwọn ọlọ́pàá kan náà ń bẹ́ ń bẹ̀ tó jẹ́ pé béèyàn bá wojú wọn lẹ́ẹ̀mejì bó bá lọ jẹ́ pé bóyá early stage oyún ni <laughs> àfàìmọ̀ wọ́n ní gbogbo àwọn tó jẹ́ pé àwọn agbófinró tójú wọn rẹ́rìn ni wọ́n wà ń bẹ̀ pé ńgbà táwọn èèyàn báyìí ọba tí wọn kàn wá sọ pé ìwọ ni kànájẹ́gbọ́n tó ṣetán láti forí gbági gbá ọ̀pẹ̀ ipò ọ̀fẹ́ dá wàhálà lẹ́ńbẹ̀ àmọ́ wò wọn ní bẹ́ẹ̀ wẹ̀ ààrẹ Muhammadu Buhari ó lóun ò ní máa wò kẹ́nikẹ́ni ó wáá fi ìjà ẹlẹ́yàmẹ̀yà tàbí ẹlẹ́sìnmẹ̀sìn kó wá lóun ó fi fọ́ orílẹ̀-èdè wa nàìjíríà tútú kamari garba shehu in ló gbẹnu sọ̀rọ̀ fún ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà lórí nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn ẹkùn agbègbè kọ̀ọ̀kan káàkiri lórílẹ̀-èdè yìí lórí pé fúlàní darandaran àtàgbẹ́njà lọ́tún ìjà ẹlẹ́sìnmẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà òun ṣẹlẹ̀ lọ́sìn wọn ní gbogbo àwọn nǹkan yìí ló gbọ́dọ̀ jẹ́ rodò kó ṣe bẹ́ẹ̀ kó lọ mú mi ẹ̀kúnrẹ́rẹ́ ròyìn lẹ́fẹ́ gbọ́ ó dìpù gan ròyìn sì pọ̀ ńbẹ̀ ẹ lọ sí ojú ewé kọkànlá ìwé ìròyìn ti the punch tó jáde lóòrọ̀ tòní. ẹ jẹ́ àdójú Ah, àkèrè fọ̀ǹtà lẹ́ẹ̀mejì the institute for university preparatory studies ni wọ́n ń pe gbogbo akópa tó fẹ́ ṣèdánwò jamb àti utme láti wá fún ìdánilẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ èyí tó wà ní nínú catholic comprehensive high school ládojúkọ uba oníkólóbó abẹ́òkúta bákanú ẹ̀wẹ̀ ilé ẹ̀kọ́ èyí tó ń pe gbogbo akópa tó fẹ́ kẹ́kọ̀ọ́ nípa pre-medical sciences àti jupeb advanced level program láti lè wọlé sí two hundred level nínú èyíkéyìí ilé ẹ̀kọ́ fásitì tí wọ́n bá fẹ́ láti kẹ́kọ̀ọ́ nípa jupeb advanced level program yìí akópa gbọ́dọ̀ ní ó kéré jù kírẹ́dìtì márùn nínú o level result bákan náà làyè wà fún akópa tó ṣì ń dúró dé èsì ìdánwò àǹfààní ilé ìgbé wà fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ ìwọ náà kàn sí wọn lónìí ní catholic comprehensive high school ládojúkọ uba oníkólóbó abẹ́òkúta tàbí kẹ́ ẹ máa pe zero eight one six nine four four seven nine seven nine zero eight one six nine four four seven nine seven nine olùkéde mrs babafẹ́mi grace admin administrative secretary. ẹ mọ̀ pé báwo bá ti rí ohun tóun ní jẹ ohun tá a bá rí là á jẹ àmọ́ ní báyìí o ohun tẹ́ ẹ mọ̀ jẹ́ ti dé ẹ ò gbọ́dọ̀ jẹun tẹ́ ẹ bá rí mọ́ iléeṣẹ́ aquifer water technical services ti dé o gbogbo ìṣòro borehole gbígbẹ́ dìrọ̀rùn aquifer water technical services wọn kì í ṣe lẹ́tàn wọ́n ń sọ tòótọ́ fún yín bí borehole bá ṣe gbẹ́ sórí ilẹ̀ yín bí kò bá sì ṣe gbẹ́ lọ́gán ni wọ́n wí kábàánì ṣe underground water survey gbígbẹ́ borehole àti installation lọ́nà ìgbàlódé àti maintenance tí kò fi ní daṣẹ́ sílẹ̀ láéláé gbogbo àwọn irinṣẹ́ wọn látòkè òkun ni wọ́n ti kó dé ìṣẹ́t tàbámọ̀ bí ìdánlórí iléeṣẹ́ aquifer water technical services ló mọ gbogbo tì fún tẹ̀dọ́ bọ́ọ̀hùn gbígbẹ́ lásìkò yìí òtítọ́ àti ìwà ọmọlúwàbí sì ní àkọ́mọ́ná wọn. ẹ̀yin tẹ́ ẹ ti gbẹ́ bọ́ọ̀hùn tẹ́lẹ̀ tó ń dà yín láàmú àtẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbẹ́ ẹ máa bọ̀ níléeṣẹ́ aquifer water technical services ní om sixty eight second floor omida shopping mall ládojúkọ ọjà omida ẹ pè zero eight zero three five two one nine two seven three tàbí zero eight one five five six eight seven eight seven eight aquifer water technical services wọ́n dángájá níbi ká gbẹ́ borehole. ẹ gbọ́ ta ni. ta ni àníta ló sọ pé òun ò mọ̀. wọ́n ń lé wọ́n ń lé wọ́n ń lé wọn ò lè bá a. òtítọ́ inú. ìfẹ́ àti ọ̀yàyà. àpọ́nlé tí ò láfiwé. àwọn òṣìṣẹ́ ilé ìta fóònù sí mọ̀. gan ló mara tó níbàárà pẹ̀sẹ̀. nílé ìta fóònù sí mọ̀. ojúlówó pọ́nbélé. làwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ bára níbẹ̀. àlùbáríkà ló gorí iṣẹ́ wọn. òun ìbùkún ọlọ́run tó múni ńlá. ló fà á tó fi jẹ́ pé ẹ̀dínwó tí ò láfiwé. ní gbogbo àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ bára ní sí mọ̀. bí owó tó fẹ́ fira fóònù ò bá tí ì pèsè ọ lọ́wọ́. lọ́sàn ìwọ̀nba tó wà sílé ìta fóònù sí i mọ̀. lọ́wọ́ kan. wàá gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọ̀ ọ́. wọ́n máa wá sanwó tó kù ní san díẹ̀díẹ̀. tó bá ṣe pé èmi lẹ́yìn ni. ilé ìta fóònù sí i mọ̀ gan táyé ń gba tiẹ̀ yìí. màá sọ fẹ́nìkan. màá tún sọ fẹ́nìkan. ó yẹ ti dá jọ sọ fẹ́nìkan. bí òkè téńté. lókè ìléwó ni ilé ìta fóònù sí i mọ̀ wà. bí dájú pé òkè yẹn gan ló gbà lọ. torí ilé ìta fóònù sí i mọ̀ kankan ò sí ń sàlẹ̀. first bank. pé zero nine zero six zero eight four six four five wa zero nine zero six zero eight four six four five wa see more. Mountain of Fire Miracles Ministry. Southwest John twenty-five behind Tipas Garage, Bokoni, Onikolobo, Ibara, Abeokuta. Present a three-day deliverance program for singles with the team. I must marry this year. Are you single and searching? You must marry this year. Are you experiencing disappointment? You Are you suffering from spirit husband or wife? Come to this three days deliverance program for singles. Date Friday, 19th February 2021 at 5 p.m. in the evening. And Saturday to Sunday, 20th to 21st February 2021 at 7 a.m. daily. At our church auditorium. Mountain of Fire and Miracles Ministry. Southwest 25 region behind Tipas Garage. Bokoni, Onikolobo, Ibara, Abeokuta. We are anointed men of God We will be ministering. Pastor Shehu Atonda, Regional Overseer, Southwest 25 region, Ibara, Abeokuta. Dr. DK Olukoya, General Overseer, MFM Worldwide. life, come for salvation, healing, deliverance, and breakthrough. Jesus, Jesus is Lord. Jesus. Fresh 107.9 FM lábẹ́ Olúmọ ó kilẹ̀ fàlàfàlà. ẹ káàbọ̀ padà látọjú hmm. ọjà wọn ní ká máa dúgbàdàgbò wa ká máa lọ ṣùgbọ́n bá a ṣe wá ń lọ kinní kan ṣẹlẹ̀ o hmm. lópin ọ̀sẹ̀ tí iná lóhun òjò tójò lóhun ọ̀rọ̀ tádé pàtẹ náà ń léfùrù kọ̀kọ̀ pé wọ́n pàtẹ hmm. lórí ọ̀rọ̀ Lekki toll àwọn ọ̀dọ́ jáde o wọ́n lọ síbẹ̀ o wọ́n lọ fojú wọn hàn dé o ṣùgbọ́n lára àwọn tó lọ ńbẹ̀ wọ́n gbé lára wọn kan sọmọ ọmọkùnrin kan tí wọ́n pè ní Débọ̀ Adébáyọ̀ Mr Macaroni Mr Macaroni hmm. wọ́n gbé ìgbà tí wọ́n padà yọ̀ǹda rẹ̀ ńgbà tí ó ti ẹnu bọ̀rọ̀ hmm. tó bá ń gbọ́ ìrìkèrídò rèé o ìrìkèrídò rèé o ìrìkèrídò Mr Macaroni lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ó gbẹnu tán kọ sísọ kọ́ńbọ́ọ̀kì ọ̀rọ̀ ni ńgbà tó ṣàlàyé gbogbo nǹkan tí ojú rẹ̀ rí lóko ògùn ọ̀ṣun tó wẹ́ran lọ tí ò wálé mọ́ wọ́n ní àwọn aláṣẹ ìjọba náà wọ́n ní ṣẹ́rẹ́ yẹn ẹ̀ṣọ́ aláàbò ọlọ́pàá ẹ mọ̀ kó mbẹ́ o hmm. ẹ ṣá wà mbẹ́ títí tí àlàáfíà ò fi jọba wọ́n ṣàlà àwọn tó ń láwọn náà fẹ́ẹ́ fẹ́ òun náà dúró o. wọ́n dúró wa pé tó o bí àwọn aláṣẹ ìjọba ṣe fárígá ti ń tawọ́ àwọn tó ń fi ẹ̀hónú hàn náà ni ẹgbẹ́ òṣèlú PDP ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ní láyé òsọ́kà ẹ gbọ́dọ̀ ṣe ìwádìí àwọn tẹ́ ẹ tawọ́ gan o ní Lekki toll gate nílùú Èkó nítorí ìfẹ̀hónúhàn alálàáfíà làwọn èèyàn yìí ṣe àmọ́ hmm. nípínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ àwọn tó jẹ́ mọ́gàjí mọ́gàjí nílẹ̀ Ìbàdàn wọ́n ti jáwé akíwọ́wọ́ fún Fáyọ̀ṣe wípé pinrin a gbọ́dọ̀ lẹ́nu rẹ̀ mọ́ fi gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ wọlẹ̀ wọ́n ní kọ́ ọmọ tẹ̀sùn torí àwọ̀ irin ni mọ́ sọ ìsọkúsọ ọ̀rọ̀ mọ́ ní ìgboro ẹnu sí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ o torí bẹ́ẹ̀ èèyàn bá tara alẹ́ ẹ̀ lọ́pọ̀ kò lè ríra ní ọ̀wọ́n gógó tó tẹnu ẹ̀ lẹ́gbẹ́ nbf náà jáwé akíwọ́wọ́ fún àwọn gómìnà àti iléeṣẹ́ ààrẹ wípé ọ̀rọ̀ tí bala muhammed sanjo ní ẹ̀sọ̀ fún kọ́mọ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ tó kò ní jù báyìí lọ etí ọba one zero seven dot nine fm abẹ́òkúta ọ̀dọ̀lànà ó kọ sísọ ńlọsàn láago kan àbọ̀ samuel gbé sàbí mọ́ ní ìpàdé wa ó tún di wọ̀ bí ọ̀jọ́rọ̀. bólúwàjí ògùnyẹmí lorúkọ tèmi ẹ̀mọ́ ìyáṣẹ́. Broadcasting worldwide, the latest hits and the greatest memories. Fresh, Fresh. 107.9 FM from the rock city of Nigeria. Rock, city of Nigeria. This is Fresh 107.9. Fresh FM Abel Kuta 107.9. Fresh FM 107.9 Abel Kuta. kú dédé àsìkò yìí ń bi gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa ṣáláàfíà ni o àlàáfíà wo sì ní í di fíafíà ó iléeṣẹ́ kan bẹ pẹ̀lú mi níbí ovi speciality ni wọ́n ń jẹ́ aṣojú wọn ń bẹ ń bì yìí o ẹ bá mi káwọn èèyàn wa. ẹ kú déédéé àsìkò yìí gbogbo wa o orúkọ tèmi ni ayọ̀dèjì ògúnṣọlá láti av speciality àjọ tó gba òǹtẹ̀ ìjọba nílẹ̀ nàìjíríà. ní iléeṣẹ́ av speciality kí ni nǹkan tẹ ẹ ní fáwọn èèyàn gan. iléeṣẹ́ av speciality wọn ò fẹ́ kí àwọn ènìyàn máa fi òní kú fọlá dìde torí la ṣe gbé ètò yìí kalẹ̀ fún àwọn ènìyàn láti fi lè jẹ a ti yan àwọn ọjọ́ kan láàrin ọ̀sẹ̀ tí a máa fi jẹ́ káwọn ènìyàn jàǹfààní ètò ìlera yìí inú àwọn tó máa bá wa pé ní ọjọ́ náà ẹ máa jàǹfààní gbígbọ́ ìdánilẹ́kọ̀ọ́ lórí oúnjẹ tó yẹ ká jẹ àti ìtí kò yẹ ká jẹ irú ìgbésí ayé tó yẹ ká gbé àti ìtí kò yẹ ká gbé láti fi lè jẹ́ kí àìsàn kó jìnnà sí wa nídẹ̀yìn ìdánilẹ́kọ̀ọ́ yìí a tún wá ṣe ètò àyẹ̀wò ara ọ̀fẹ́ fún gbogbo àwọn tó bá bá wa pé ní ọjọ́ ìlera tó tó bíi méjìlá fún wa ní ara láti fi lè jẹ́ kí ìlera kó pé dáadáa inú àwọn irinṣẹ́ rẹ ni ìtí ó ń jẹ́ kí ẹ̀jẹ̀ kó ṣàn yíká ara dáadáa tẹ́jẹ̀ bá dẹ̀ ti ń ṣàn yíká ara dáadáa á lé àìsàn ìfúnpá gíga lọ á tún jẹ́ kí lọ́kọláya wà ní àlàáfíà a ní àwọn irinṣẹ́ tó ń mú àdínkù bá ọ̀rá tó pọ̀ jù ní ara a dẹ̀ tún ní irinṣẹ́ tó ń ṣe ìtọ́jú fún ara báwo ló ṣe ń ṣe irú àpẹẹrẹ wo ni òun rí lára ṣé ọwọ́ ẹ ń kú tàìta ẹni àbí ò kì í rí oorun sùn àyẹ̀wò ara ló yẹ kó ọkọ̀ ṣe kó ba lè mọ irú ìgbésẹ̀ tó yẹ kó gbé ẹlòmíà sọ pé oyún ìjú ló ń yọ òun lẹ́nu ẹlòmíà sọ pé arọmọléegun ló ń yọ òun lẹ́nu tàbí àwọ̀ká tàbí sọ́ngun sọ́ngun ogun ẹlòmíì ò rórun sùn ẹlòmíì ojú ẹ̀wọ̀n ríran dáadáa ẹlòmíì ò lè wa mọ́tò lálẹ́ ẹnikẹ́ni tí ó bá nírú àwọn àpẹẹrẹ báyìí kò gbọdọ̀ kọ̀ máa dédé máa kó oògùn jẹ àyẹ̀wò ara ṣe pàtàkì ìdí nìyẹn tó yẹ ká ṣe mọ irú àwọn oúnjẹ tí ó bá ìlera wa mu oríṣiríṣi ni àwọn irinṣẹ́ ìgbàlódé tí a ti ṣètò kalẹ̀ tí ó lè ràn wá lọ́wọ́ láti tọ́jú oríṣiríṣi àwọn àìsàn tí ó ń bá wa fínra. ní iléeṣẹ́ av speciality a ti ṣetán láti ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́ tí wọ́n ń pariwo pé àwọn ní àìlera ti bí àwọn ní àìlera ti ọ̀hún tí ó dẹ̀ ń já wọn láyà tí ò jẹ́ kí ni wọ́n dùn a fẹ́ kí wọ́n fi ọkàn wọn balẹ̀ kí wọ́n máa bọ̀ láti wá ṣe àyẹ̀wò ìlera ọ̀fẹ́ medical test a dẹ̀ tún máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ìlera wọn fún wọn wọ́n á dẹ̀ tún ní àǹfààní láti lo oríṣiríṣi irinṣẹ́ fún ara wọn láti fi lè jẹ́ kí ìlera wọn kó tún péye ní ọjọ́ náà ní ọjọ́ Tuesday àti Thursday yìí ni o ní déédé aago mẹ́jọ àárọ̀ ní nọ́mbà thirty nine Testimony Plaza Tinubu Street ní ẹ̀gbẹ́ ilé epo ebenfem ní ìta ẹ̀kọ́ first come first serve ni o soko tètè dé àwa tí a bá ní arúgbó ńlé ẹ jẹ́ ká tètè gbé wọn wá ní àárọ̀ Tuesday àti Thursday yìí aago mẹ́jọ àárọ̀ ni ní ọjọ́ méjèèjì ká ṣètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ fún wọn kí wọ́n bá lè mọ ibi tó kún díẹ̀ káàtó ní ara àti irú ìtìọ́jú tó yẹ kó fún ara wọn. ṣé àwọn arúgbó nìkan wà ní àwọn ọ̀dọ́ náà nǹkan. kì í ṣe arúgbó nìkan ẹ mọ̀ pé ìlera ni ọrọ̀ fún gbogbo onírúurú tí ó bá nífẹ̀ẹ́ sí kí ìlera tòun kó gbòòrò dáadáa tó dẹ̀ fẹ́ pẹ́ ní ayé. àtọkùnrin àti obìnrin pàápàá ẹ̀yin ọkùnrin tí ẹ níyàwó ńlé àti ẹ̀yin obìnrin náà ẹ sọ fún àwọn dádì wa. kẹjọ wá jẹ̀gbádùn nǹkan tí a ní fún wa ní ọjọ́ tuesday yìí àti thursday yìí. fóònù nọ́mbà wo ni àwọn èèyàn lè máa pè é sí tí wọn bá fẹ́ mọ̀ púpọ̀ sí ẹ sì tún júwèé ibi tọ́fíìsì yín wà. fóònù nọ́mbà tí tí a lè pè wá sí òun ni zero eight one six two six five six seven one five lẹ́ẹ̀kan sí zero eight one six two six five